àwọn ọjà ẹranko kan eléyìí tó ṣe pé ọjọ́ aláǹgbà ṣùgbọ́n tí kìí ṣaláǹgbà ó máa ń tóbi ju aláǹgbá lọ àwọ̀ rẹ̀ sì yàtọ̀ síta aláǹgbá ó máa ń sábà gbénu ilẹ̀ aṣálẹ̀ nínú Sahara ló máa ń sábà wà àwọn ẹni tó máa ń dẹdẹ rẹ̀ nínú àwọn ẹni tí ń gbé ilẹ̀ asálẹ̀ wọ́n máa ń dẹdẹ rẹ̀ kìí ṣe pẹ̀lú tàkúté ọwọ́ lásán ni wọ́n máa fi dẹdẹ rẹ̀ tán bá ti rí wọ́n máa bá ṣe máa ń lé lálẹ́ mú tí wọ́n gbà mú nírò tí wọ́n fi dẹdẹ rẹ̀ dóńbò rẹ̀ jẹ wọ́n máa ń jẹ wọ́n máa ń jẹ ìdájọ́ rẹ̀ kìí ṣe ìdájọ́ aláǹgbà aláǹgbá albaros wọn kì í jẹun nínú islam wọn kì í jẹ nínú islam kò bá jẹ láńkọkọ kò bá jẹ adarí pọ́n aláǹgbá wọn kì í jẹ nínú islam nínú dọ̀tí ni ẹ sì mọ̀ pé nínú tí olú ẹlẹ́dàá wa tó rán nàbì muhammed sallallahu alayhi wa sallam wá ṣe onani yuhillu lahumu tayyibat wa yuharrimu alayhimu al-khaba'ith gbogbo ntodun tó da tó jẹ́ tọ́ ni ó máa ṣe lẹ́tọ̀ọ́ fún wa àmọ́ gbogbo ntó jẹ́ dọ̀tí tó gbin ni ó máa ṣe fún wa nínú dọ̀tí àtẹ̀gbin ńlá aláǹgbá wà aláǹgbá nínú Islam kò tọ́ la aláǹgbá. La orí tí wọn náà bá pa láǹgbá ní ìsìnkú ní pẹ́ kò ní jìnnà òórùn ò ní jẹ gbádùn gbogbo dọ̀tí gbogbo ẹ̀gbin la láǹgbá máa ń jẹ so àwọn kèfèrí táwọn bá ń jẹ aláǹgbá kò lè yà wá lẹ́nu nítorí pé alukófòrò òun náà ni ó ń mu adùnúbi kò lè ha ó níyà gbogbo ẹ̀ṣẹ̀ alukófòrò ìṣe kèfèrí níyà gbogbo ẹ̀ṣẹ̀ torí ẹ̀ nínú ilmul aqida òfin kan bẹ́ẹ̀ tó sọ wípé laysa ba'dal kufri dhanb kò sẹ́ṣẹ̀ míì máa o lẹ́yìn pé yẹn ti ṣe kèfèrí torí ìyá àti bàbá ẹ̀ṣẹ̀ ni ìṣe kèfèrí torí ẹ̀ tó bá lọ sí China ọba àwọn díṣì aláǹgbá àbí òye wa díṣì láǹkọ́kọ́ díṣì adárípọ́n torí táwọn ń jẹ tó ń pátìlá bí ó kọ ọlú kan bẹ̀ wọn àwọn ń jẹ kú jẹ. anabi sallallahu alaihi wasallam sọ pé latatabi'unna sanana man kana qablakum hadwal qudhati bil qudha hatta law dakhalu juhra dhabbin la dakhaltumu qalu al yahudu wan nasara qala faman faman faman idhan. anabi ni mo búra yàrá rí nínú yín kì í ṣe gbogbo yín o àwọn ẹni tó yẹ kó wọn máa tọ orí pa ìgbésẹ̀ àwọn ẹni tó ti síwájú yín lóde wọn iye ọfà kan sí iye ọfà míì tí wọn bá gbẹ́ ọfà tí wọn máa ń ta ẹ pé déédéé ibi tí wọn máa ń fi sí ara ọsán yìí máa ń dàbí ìyẹ́ àti ìyẹ́ níbi ìyẹ́ àti ìyẹ́ ọ̀hún níbi sonso tí wọ́n fi sárọ̀ san wà ìyẹ́ tí apá ọ̀tún kò ní gùn ju ìyẹ́ tapá òsì lọ tó ṣe pé inú rẹ̀ ni wọ́n rọra la ihò kékeré kan sí tí wọ́n fi sárọ̀ san tí wọ́n fi fa tí wọ́n fi máa ta ìyẹ́ ọfà kan kì ju ìyẹ́ ọfà kan lọ ìyẹn ni pé a rí nínú yín àwọn ẹni tí wọ́n máa tọ orí pa àwọn ẹni tó ti síwájú yín lódiwọ̀n ìyẹ́ ọfà kan sí iye ọfà kan tó bá gbẹ́sẹ̀ báyìí ẹ̀yin náà gbé báyìí tó bá gbé báyìí ẹ̀yin náà gbé báyìí tó bá gbé báyìí báyìí ẹ̀yin náà gbé báyìí báyìí torí pé kí ni ẹ fẹ́ kọ́ sí wọn tamaman bi tamam anabini tán bá wá ṣe bẹ́ẹ̀ tán bá rìn gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n lọ wọnú ìsà àwọn àwọn wọ́n jẹ́ ẹranko kan eléyìí tó ṣe pé ọjọ́ aláǹgbá ṣùgbọ́n tí kìí ṣaláǹgbá ó máa ń tóbi ju aláǹgbá lọ àwọ̀ rẹ̀ sì yàtọ̀ síta aláǹgbá ó máa ń sábà gbénu lé aṣálẹ̀ nínú Sahara ló máa ń sábà wà àwọn ẹni tó máa ń dẹdẹ rẹ̀ nínú àwọn ẹni tí ń gbé ilẹ̀ aṣálẹ̀ wọ́n máa ń dẹdẹ rẹ̀ kìí ṣe pẹ̀lú tàkúté ọwọ́ lásán ni wọ́n máa fi dẹdẹ rẹ̀ tán bá ti rí wọ́n máa bá ṣe máa lé lálẹ́ mú tí wọ́n gbà mú nírò tí wọ́n fi dẹdẹ rẹ̀ dóńbò rẹ̀ jẹ wọ́n máa ń jẹ wọ́n máa ń jẹ ìdájọ́ rẹ̀ kìí ṣe ìdájọ́ aláǹgbá aláǹgbá albaros wọ́n kìí jẹun nínú Islam wọn kì í jẹ nínú Islam kò bá jẹ láńkọkọ kò bá jẹ adarí pọ́n aláǹgbá wọn kì í jẹ nínú Islam nínú dọ̀tí ni ẹ sì mọ̀ pé nínú tí olúwa ẹlẹ́dàá wa tó rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam wá sí òun ni yuhillu lahum at-tayyibat wa yuharrimu alayhim al-khaba'ith gbogbo ń tó dùn tó dáa tó jẹ́ tọ̀ ni wọ́n máa ṣe lẹ́tọ̀ fún wa àmọ́ gbogbo ń tó jẹ́ dọ̀tí tó jẹ́ gbin ni wọ́n máa ṣe léèwọ̀ fún wa nínú dọ̀tí àtẹ̀gbin ńlá láǹgbá wà aláǹgbá nínú Islam kò tọ́ ká jẹ ìdọ̀tí la láǹgbá orí tí wọn náà bá pa láǹgbá nìsí kò ní pẹ́ kò ní jìnnà òórùn ò ní jẹ gbádùn gbogbo dọ̀tí gbogbo ẹ̀gbin la láǹgbá máa ń jẹ so àwọn kèfèrí táwọn bá ń jẹ aláǹgbá kò lè yà wá lẹ́nu nítorí pé alukófòrò òun náà ni ó ń mu adùnúbi kò lè ha ó níyà gbogbo ẹ̀ṣẹ̀ alukófòrò ìṣe kèfèrí níyà gbogbo ẹ̀ṣẹ̀ torí ẹ̀ nínú ilmu làákìyìdá òfin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sọ wípé laysa ba'dal kufri dhanb kò sẹ́ṣẹ̀ míì máa o lẹ́yìn pé èèyàn ti ṣe kèfèrí torí ìyá àti bàbá ẹ̀ṣẹ̀ ni ìṣe kèfèrí torí ẹ̀ tó bá lọ sí China ọba àwọn díṣì aláǹgbá àbí òye wa díṣì láǹkọ́kọ́ díṣì adarí torí táwọn ń jẹ tó ń pọ́ntì là bí ó kọ́ ọ̀lú kan bẹ̀ àwọn ń jẹ kú jẹ bẹ́ẹ̀ náà ni ányá kọ̀tọ́kájà ányá o. nínú Islam ọwọ́ alọ́ nyanya jẹ ọjẹ bíi ọba ma bọ́ jẹ oúnjẹ kú jẹ akramakumullah wọn kì í jẹ anya nínú Islam ìdọ̀tí ni wọn bẹ nínú dọ̀tí tánàbí sallallahu alayhi wa alihi wa tọwọ́ àṣẹlẹ̀ wọ̀ fún wa ọmọ alẹ́ wọn kì í jẹ o haram ni nínú òfin so ẹ̀yin lẹ ń pè ẹ wádìí scientifically poisonous bá kò bá sugar nurse àbí òye wa gbogbo ẹ̀ kọ̀tọ́ wípé kò jẹ́ nítorí pé nǹkan tí òfin ṣẹ̀rí àbá ti sọ pé tẹ́ ẹ bá ti rí ẹ pa àmì pé ẹ gbọ́dọ̀ jẹ ni ọmọ alẹ́ ní ìsìtẹ́ bá ti rí ẹ pa òfin ṣẹ̀rí àti ẹ̀tún sọ fún wa pé ẹni tó bá rí tó ẹ pé bó ṣe rí ní tó ṣe rí ta rí lúlu ẹyọ kan tó lu wáò ńlọkù ládàá rẹ̀ ga ti ẹni tó lu lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta kó tó kù lọ ó lu lọ́wọ́ ká hàn ọ̀nà ìpè kí ni mo wá ṣe láyé máa ṣẹlẹ̀ à mo rò pé yé eléyìí ó ní ládájú hàn hàn hàn kó tó kù lọ mélòó lọ máa lé tó ẹsẹ̀ máa gba lẹ́ẹ̀mẹ́fà àmọ́ máa ń yọ bọ́rọ́ báyà ń gbà tó yọ ọmọ lọ́wọ́ lò rí pa lẹ́ẹ̀kan akramakumullah bẹ́ẹ̀ lẹ́jọ́ Islam sọ pé tẹ́ bá ti rí ẹ pa uqtulul aswadayni fi s méjèèjì nínú sọlẹ́ al wal aqrab àti ejò àti àkekèé ẹ pa wọn kọ́dà kó sì kórè sọ láti lẹ́wà ó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ jẹ ntí sẹ́dọ̀ abá sọ pé ẹ gbọ́dọ̀ pa àmì ni lórí pé ẹ tún gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ pa sọ́ọ̀mà jẹ́ láàyè gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ẹ o pa ọ ọ̀pọ̀lọ́ bọ́pọ̀lọ́ nínú bọ́kẹ́tì omi yín ni pé tí ẹ bọ́ lónìí tí ọ o ọ ọ̀rọ̀ ra yọ́ máa lọ rẹ jẹ́jẹ́ mọ́tò gbà bíi máa ń jọ́ o gbà bí àmọ́ ní pa ọ́ àmọ́ pa ọ́ bákan náà ẹyẹ hódhód ẹyẹ rondo bíntín tí ń sọ fún anabi Sulaiman wípé ahọ́tò bí malam tó xìtì bẹ́ẹ̀ wàjú tókè mi sábà in bí nàbà in yàqin èmi ti máa ń tọ́ ma ẹ ẹyẹ rondo ìmá ga o ìmá kò tí ma sì ma ṣe fáàrí o kò ṣe fáàrí o ẹ̀hẹ́n kò túmọ̀ sí pé ọmọ ṣe fáàrí o à ń mọ nǹkan tó ọmọ ọwọ́ asapá kàńkà báyìí orin kàńkà lọ títì tó bá fi bọ́kẹ́tì gba ọwọ́ rẹ̀ yẹn ọwọ́ lè kán dànù kí ló mọ̀ wa kullu man yadda'i fil ilmi ma'rifatan arafta shay'an wa ghabat 'anka ashya'u ẹ sọ fún ẹni tí ń janú fanú sọ wípé onímà onímà onímà ń kẹ́yọ̀ kan lọ́mọ́ o.

máa sọ pé Olúwa ṣàlékún mà fún mi.